ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلوات ربي وسلامه عليه أما بعد أدوك فلو وباوة فلن قبوا شالكم إكاء أتي إكاء فقاوة أسواجوا النبوة محمد صلى الله عليه وسلم kíkẹ́ àti gẹ̀ kọluwa bá wa mú kọkari gbogbo àwọn ará alẹ́ annabi àtàwọn sọ̀hábà annabuwa muhammadu sallallahu alayhi wasallam kọ wá kárí gbogbo ẹni tí bá ń tẹ̀lé lánà annabi náà títí tí ó fi lè yọ gbẹ̀ndẹ̀ alkiyama mọ̀bí ọlọ́nkọ́lọ́ mẹ́sàkà lẹ́yìn náà mo kí gbogbo àwọn àlùfáà tí wọ́n wà ní ìkàlẹ̀ pàtàkì jùlọ àwọn àlùfáà mi tí wọ́n wà ní apá ọ̀tún àtàpá àlàáfíà mi ní high níbí ọlọ́n tí ọdá yín sórí dáadáa tí ń fi yí iye súnà nẹ́bùwa Muhammad sallallahu alaihi wasallam ọlọ́run ní jẹ́ ma padà sí bú ọ bọ́lọ̀n ti wá sánú ẹ̀yìn yìí àwọn àgbàlagbà ńlẹ̀ Yorùbá wọn aládùá àtàwọn òbí lọ́gbà lórí tiwa ọlọ́nkọ́ mọ́sá àgbàdùá ti iná lórí àwọn ọmọ Yorùbá ìlọ mo kìí ẹkú rìn gbogbo tí ẹfí ilẹ̀ tẹ́ fi ní a lọ masjidu Hudhaifa lónìí lọ́dọ̀ àwọn alájí wa alájí wáìjì àbí mọ́rùpé wáìjì náà wọ́n wọ̀ lónìí torí mọ́ challenge wọn ní lọrin jò ní èmi wọ wáìjì ń jọ mọ́rùpé mi wọ wáìjì àwọn wà wọ̀ náà tàwà ní wáìjì lónìí ọlọ́nkọ́ mọ́sà àsán ilẹ̀ sàdáadáa kí aláàjì wáìtì náà àti gbogbo ẹ̀yin tí ẹgbà mílàlejò látànà àtànẹ́lẹ̀ méjì wá ń bí gbogbo àwọn jama mọ́sílò ọ̀fẹ́ifà ìmáàmù àti gbogbo àwọn jama àti gbogbo àwọn tí mo bá ń bí bẹ́yàn bá dé bí nírọ̀lẹ́ àdínà tí mo dé inú yóò dùn pé ṣe súnnà náà làwọn èèyàn bẹ́ wúlẹ̀ ni <laughs> wọ́n ń ṣe kìràkìtà báyìí wà láàrín láàrín torí wọ́n ń tó gbogbo kìíní ìlọ́ọ̀lẹ̀ méjì lánàá nírọ̀lẹ́ inú mi dùn púpọ̀ gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe ó lérè o ọlọ́run ní jẹ́ pàdánù rẹ̀ àìṣe bẹ́ẹ̀ má ọlọ́run ní gbé báyín torí bí wọ́n ti wílẹ̀ kan tí èsẹ̀ pàtí tí èsẹ̀ pé ọ̀rọ̀ ayé kan á pín yín nìkan bẹ́ tọ́lọ́run ó ìmprẹ́sì mi púpọ̀ ọlọ́run kọmọ́ sàásán ilẹ̀ sàdádá gbogbo ẹ̀yin bàbá bàbá níjòkó ẹ̀yin àlùfáà wa ẹ̀yin àìmọ̀ ẹ̀yin ìyá wa ẹ̀yin ẹ̀gbọ́n ẹ̀yin àbúrò ẹ̀dàkùn ẹjẹ́ ń fi kíkí kan náà kí gbogbo wa ń torí àsìkò bẹ́ẹ̀ bá yọ̀nda bẹ́ẹ̀ pé assalamu alaikum wa rahmatullahi wa barakatu ohun tí wọ́n ní káfí bára wa ọ̀wọ́n òdodo láwùjọ àti pé bódodo bá wọ́n bó lọ́lọ́run ó ti ní kárí òdodo dá padà sí àwùjọ bí n bá bí ẹ̀yìn náà bẹ́ ti jókòó yìí òdodo wọ́n àbí ọ̀wọ́n pàtàkì jùlọ láwùjọ tèmi rẹ̀ ń gbé nàìjíríà yìí òdodo wọ́n láyé generally bá bá wá rí kẹ́límà míì tàbí kọlifáì rẹ̀ nàìjíríà kọ́nà àbáwà ọkọjá wíwọ́n ọlọ́run ọ̀sán àwọn ilé tó ilẹ̀ sàn dáadáa inú àwọn abí tí mo pọ́rọ̀ ìsáàbà lọ nírú àwọn nǹkan báyìí ẹ̀ tó ẹgbẹ́ gbẹ̀rùn bá dúó rẹ̀ dúó mẹ́sí lára mùsùlùmí nínú Malik rahimahullah alimamu maliki gba hadithi wa lọ́dọ̀ annabi sallallahu alaihi wasallam ẹmọ́gẹ mọ́ já lọ bẹ̀ wọn wọ́n ni ayakunu muslimu jabbana qala na'am ayakunu muslimu bakhilan qala na'am ayakunu muslimu kadhaba qala la ìwà annabi sallallahu alaihi wasallam ìjọ pọ́síbù ó ṣeéṣe kárí mùsùlùmí kan kó lójú ànẹ́bí ní òsìn tó burú mẹ́ kẹrù ọmọ bàwájúra wa lọ́gbẹ́ àlàmà ah, ìláyà bí tàwọn dr azarawo tí wọ́n sì rẹ́ ló ń já ah, òjò ní o ànẹ́bí ní òfurú bọ́lọ̀n ti dóhunù kọ́dà kárí mùsùlùmí kan kó wọn má yàwọ́ débi tàwọn alájíwá ìjì pé torí ìtọ́lọ́lẹ́ nìkan sí ń dá gbogbo owó báyìí ànábì léyìn náà ọlọ́n lè dá mẹ́lòmí pé ọ̀háwọ́ àyàfóònù mùsùlùmí bákìlá àmọ́ wọ́n bí ànábì pé ǹjẹ́ mùsùlùmí máa jókùú rọ́ ànábì tẹ́mi àtẹ̀yìn tẹ̀lé ó ní nóò ànábì nílá ó ní mo fi ní inú tá nídìí ní wàláì bàbá tí ń sọ̀rọ̀ káàkiri dòdó tá ń sọ̀rọ̀ pé bá dòdó irú àwọn nǹkan báyìí náà ṣe pàtàkì ni mo fi yà lọ ọbẹ̀ òun pé gbàtà nẹ́bí fi wò sùn sọ́lọ̀lọ́ àṣẹ́lẹ̀ pé a ní mùsùlùmí ọ̀gbọ́dọ̀ tó kù ọ́ wọ́n ọ̀gbọ́dọ̀ ròyìn ẹ̀gún fàyàkúnù mùsùlùmù kàzàdà kọ́dàdà torí náà èyí tàà ní wulẹ̀ mọ́ wulẹ̀ dàmú ààrẹ ní sí ni pé gbogbo wa bá ti dókò ìlàgbà fódòdó wọn láyé ní pàtàkì jùlọ ní nàìjíríà wáyé bá ti dókò ilẹ̀ ọlọ́lọ́mọ yẹ ni ó ṣe pé bí a bá pè dáńsẹ̀ tí rẹ̀ bá ríngì lápò ẹ̀mí sí ó lè pé bàdà ló wà nígbò ti parọ́ fẹ́ nìkan pé sí rẹ̀ ọ̀rẹ́ bí lónìí bóyọ́ sí ọwọ́ ni kọ́lá lọ́nà àbàdà ní ìjọra nàìjíríà náà ní jíndà ìlóhùn nígbà ọlọ́nkọ́ wa mọ́ wà níbì kan ní ọ̀sẹ̀ tó parí níjẹ àrùn àbíjẹ̀ rí jù àlàgbà mọ́ wà níbì kan Nàìjíríà tí è ṣe lọ́rin ẹnìkan wá ń kò níbi iṣẹ́ rẹ̀ èmi sì mọ̀ pé ń travel ni níjọ́ àlàrùbá sẹ́mọ̀ pé ó kú àlàmísì ó sì kú jímọ̀ òun náà mọ̀ pé ó gbọ́dọ̀ tí ọmọ ló àbí lẹ́nu kó gbé ẹfún mi láyé ń lọ sí ìyàwó ọjọ́ mẹ́ta nínú ọjọ́ márùn-ún inú ọ̀sẹ̀ torí gbogbo wa ibi o ń kálukú jí ń ba nàìjíríà jẹ́ kóhun náà tún se o kó tó máa gbáwọn olórí se kan alọ́ọ̀sí ìyàwó ọwá kòmìsẹ́ gbá làwùbá ìwọ̀n ń wí lójú tèmi pé kọ̀fóhun lọ́ọ̀sí ìyàwó pé a ah, ìjọ jímọ̀ ó òní gbá yìí mo wá bí mo ní ah, wípé ọba lójijì kọ́dà kò sì máa sí nǹkankan bí tẹ́mi àti wọ bára wa ní ẹ̀ o kọ́lọ̀kọ́ mọ́ sàánú wa bó láti padà síbi ìta nẹ́bí wí yìí sọ́lọ́lọ́ àrùsọ́lọ́m a nẹ́bí wí ni pé yẹ kí á dé sí abdullahi ló kọ ẹni tó lóhun kóhun jalè wọn ẹ̀fí lẹ́kọ̀ọ́ jalè bọ́bá jalè ló ìtànẹ́bí wílò àyàkóònù mùsùlùmù kàdáàbá ọ̀làlà bàbá kó mùsùlùmí ọgọ́rùn jọ mélòó láàrí tí ó rí báyìí torí àdéhùn ọlọ́run ò ní ṣe o gbogbo àdéhùn tọ́lọ́run ṣe mùsùlùmí òun wá lọ́wọ́ ọ̀tá ọlọ́run àmẹ́já wa pé àdéhùn wa pẹ̀lú ọlọ́run ìjẹ́ mi rẹ̀ jẹ́ mùsùlùmí gidi kámọ́ látara àyàfóònù mùsùlùmí kàzàdà àníbìnirọ mùsùlùmí ọ̀gbọ́dọ̀ ma parọ́ ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ nígbàtà nẹ́bùwa muhammad sallallahu alaihi wasallam tọ́lọ̀ sẹ́sẹ̀ gbé annabi dìde inú àwọn tí ó dúóǹdú ọ̀tá nílùú ogun lọ́jọ́ náà àwọn làbó sofia tó padà wá di ọ̀kanú àwọn aṣáájú wa dáadáa nígbẹ̀yìn ìgbẹ̀yìn àmẹ́jọ́ yìí àbú sofia rọ́bí ọlọ́ọ̀bọ̀ ánù òun inú ọlọ́pọ̀ tún sàlékún kí á tèyẹ fún mọ́mú Buhari bí Buhari ọ̀bá síṣẹ́ bò láwó sí ló ilé ìkà lónìí ń bẹnu sahihu al-imam Muslim rahimahumullah ta'ala ash méjèèjì ni ó tọ̀ wọn wọn bí àdíìsì tí mo fẹ́ kàlùwà Abu Sufyan ní jọ yìí ẹmọ́jẹ́ àgbàgbé mo ní ń bẹ ní kèfèrí ìgbàbá nẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam ọlọ́run wá jáde kó lú mẹ́ka àwọn lọ sówò ara mẹ́ka òwò ni wọ́n máa ṣe láti dáadáa wọ́n kó ọjà wọ́n lọ rajà láti sham ibi ń pè ní syria Palestine al-Ordun Lebanon gbogbo àpapọ̀ countries mẹ́rẹ̀ẹ̀rin òun ní wọ́n jáde lọ sáàm ní wọ́n bá rí tí ọ̀pọ̀ mọ̀ fara mọ́ká àwọn ará wa wọ́n wá tààfún wọn oníbáyìí náà làwọn bá jáde ẹsẹ̀kẹsẹ̀ onígbà táwọn débì kan ní ilé ìyá bó ti wà náà hadithi làwọn bá rí ìránṣẹ́ ọba tí ń kọ̀ntró gbogbo sáàmù gbàdá ìrákìl àwọn ìmọ̀kú bá nábi ti pẹ̀lú sallallahu alaihi wasallam wọ́n ní ìrákìlù ń wá ẹ̀yìn tẹ́ wá láti al-Hijaz Makka Madina Taifu ni wọ́n ń pè ní Hijaz àwọ́dà wọ́n wá wọn wá wọn wọ́n sẹ́mọ̀ pé ọjà àwọn tí ó wọ́ pọ̀ àmọ́ wọ́n mọ̀ pé àwọn yìí Hijaz tí ọba béèrè ní àbí lati benin kólóhùn ara ọjà ní alábà wọ́n wá ní buhari ń wá gbogbo ẹ̀yọ ọmọ benin kí ní èkún tí ò ní lọ dá lóhùn tí ètún sí ìrú ẹ̀ ẹsẹ̀kẹsẹ̀ àti àbú sofian àti gbogbo àwọn ń bẹ pẹ̀lú ẹ̀ wọ́n wá láti maka àti ní ọba jarakilu ẹba ń bí wọ́n man minkum akọrọbù ilẹ̀ haza rọ́júl alẹ́dí yẹ zùrìmù annahu nabi ta ló súnmọ́ ọkùnrin tí ń pé ànábì lòun tí ń gbọ́pẹ́ nìkan ń gbé ọlọ́run ràn sẹ́ mo sì gbọ́pọ́ náà bí ẹlẹ́ẹ̀tí wá ló ti jáde àmọ́ gbogbo ibẹ̀ ti jókòó yìí ta ló súnmọ́ ẹgbù òun ni mo bá lọ́rọ̀ Abu Sufyan ní òun bá náwọ́ pé ana nínú gbogbo ẹn tó wà yáyí ló ní o ẹ̀mí mo súnmọ́ jù ní bíbí bó sì rí inú lóòtọ́ ẹ̀kún tó kà náà lànẹ́gbọ́ Muhammad Abu Sufyan ló jáde nínú ilé wọ̀ẹ́ṣù níjọ́ Abu Sufyan sọ ọ̀rọ̀ tó táàmà kanú hadida nabi sallallahu alaihi wasallam tó ní laqad amira amrubna abi kabsha innahu yakhafuhu maliku banil asfar a ọ̀rọ̀ annabi wọn máa dápẹ̀ bẹ́ o annabi sallallahu alaihi wasallam inú àwọn òkì táwọn kẹgbẹ̀rí sọ annabi ń pìlẹ̀ ní annabi wọn ni ibnu abi kabsha àwọn ògbú ohun ògbú ànábì ọ̀ ìtumọ̀ tí wọ́n wí ni pé irú ọ̀rọ̀ tí ń wí ọkùnrin kan ló wíró ẹ̀rí àbúkábíṣà ló pẹ́ ọmọ àbúkábíṣà nílé ilẹ̀ ni ẹmọ́ sí òsà ẹmọ́ sí ẹ̀rẹ́ ṣe rántí bàbá àbúkábíṣà kan tó wá ń gbà kan bá irú tí ń wí ni gbẹ́bá ti wá rà nẹ́bì wọn ní ebúnà àbí kábíṣà ọmọ àbúkábíṣà mẹ́dẹ́ abu sufyan sun yi ongi lagos amira amuru ne abi kapsha a ọrọ ma abi kapsha yi ti ku ni wẹrẹ wẹrẹ o innahu ya kaabuhu maliku bani asfa o ki ọba romu gba nanu ọba romu ni n bẹrẹ yi ló tún bẹ wà ní n bẹ lọwọ wa kamaya lọ bẹyẹ ọrọ tàbí kapsha mi ńgbà wọn wá déwájú heraklu tó bí wọ́n bèèrè yìí ìwọ́ ló súnmọ́ jù ọlọ́run ni heraklu wá ní ẹ̀pìnra yín sí ró méjì ẹ̀fọ́mù line méjì a straight line or straight lines ìwọ́ àbúsùfíànù súnmọ́ mìíyàn yìí kọ wà ń tò sí mi ẹ̀yìn yóò kọ ẹbọ́ sẹ́yìn ẹ̀ yìí

mọ́ fẹ́ ṣèwádìí ọ̀rọ̀ lẹ́nu ẹ̀ yìí bí láwọn àbẹ́rẹ̀ kan fa'in kàzàbání fàkàzìbù fa'in kàzàbání fàkàzìbù bọ́ bá parọ́ fún mi ẹja kò sí lé dẹ́rùbà yín ẹ̀ ní rójú ẹ̀ ni mo se ní ọkẹ́ ìsí ọmọ̀pọ̀ gà lọ jẹ́ láàrin àmọ́bọ́ bá jẹ parọ́ ẹjá pé àbá ah, ah, ìjàbá mẹ́mẹ́ la parí ẹ̀ àgbúndó nígbà Muhammad yóò rí lẹ́wọ̀ mọ̀ fẹ́ bí ń pa Muhammad sallallahu alaihi wasallam ọ̀rọ̀ ẹ̀ ò tí ìyé mi ìmìdé mi wẹ́ nìkan tó lọ́lọ́run náà ń sẹ́ tọba rómù gbogbo tíyàn fi parọ́ máa nẹ́bì ló pé sí Abu Sufyanu láńjọ́ yìí ẹni wọ́n ti jọ jagun bọ́ọ̀bọ̀ pa bọ́ọ̀bọ̀ búlẹ́sẹ̀ ní bẹ̀lẹ̀ àrẹ Abu Sufyanu àtànẹ́bì ń jọ́nà kèfèrí wọ́n ti jọ jagun wọ́n ti pàwọn èèyàn tí òun náà ti parú àwọn èèyàn tànẹ́bì bọ́ọ̀bá bọ̀ náà wọ́n bá ti pa bọ́ọ̀ tí ẹ̀ náà bá bà nẹ́bì bọ̀ bá ti pa nẹ́bì náà

لولا الحياة لولا الحياة أن يغفروا عني كذبا لكذبت عنه لولا الحياة Abu Sufyan ni mo wò kè mo wò lẹ̀ pé bí n bá parọ́ mọ́ Muhammadu bí kí ni ó se fún mi kí n se parọ́ mọ́ ló pè mi bí mo wà yìí ẹni à wá tàá mú tẹ́lẹ̀ àtúwádọ́dọ̀ ẹnìkan tó ń wá bí ó ti mọ́ fẹ́ wá di ọ̀rọ̀ kí bọ́bá bá ní ó gbé nǹkan gíga nǹkan ló gbé mẹ́wàá ní máa gbé a máa bú sọfíànù ní kí ni ò lè gí ń parọ́ ń jọ náà ibi a ń lọ́nu lẹ́wùlẹ̀ ṣàyà tí è bá se pé tí ìtìjú pé bàbá wá dìde yàyìn tàbá padà délé kọ́rọ̀ wá délé ìjọ gbagbẹ́ àwọn àbú sọfíànù wo ẹbá wà ń sáàmù ń jò ìtìjú lẹ́wùlẹ̀ àyà àyà fíru a ní kẹ́dìbà kẹ́dìbà ń bẹ̀ ń túnmà pé kọ̀ parọ́ rí kò sì fẹ́ wọ́n wá sọ ń jọ kan pé òun parọ́ níjọba kèfèrí nù ọ àbúsùfíà ní tí ọ̀bá jẹ́ bẹ́ẹ̀ kílà tó ń wá di làkẹ̀ẹ́fẹ́ wá ní ìrọ́ ńlá yẹn pa mẹ́rù ẹ̀njọ́ náà challenge ní fèmí àtiwọ́ ńgbà kèfèrí bá ń ti jú pé wọ́n mọ́mà ń lókù ọ́ ní mùsùlùmí ọwà pọ́pùlà pé sáwọn wọ́n wí ẹ̀sọ̀rọ̀ mí ẹlòmí ò ní ẹ̀sọ̀rọ̀ mí ẹ̀sọ̀rọ̀ tẹlòmí ìgbà wá dé mọ̀ bí kèfèrí jọ wọn àdájú rí mọ̀ àfi káwà náà ọ bíra wa pé ìdò látò délẹ́bù pé ojú rọ pípa ń tì ní ǹgbọ́n ni ogun dáwí yóò tó wúlò ìyẹn ni pé tí ẹnìkan ò lè já ọ tó rábú sùfíà lọ dá lójú ń jọ́nà pé gbogbo àti ń bẹ lẹ́yìn tí wọ́n ní bọ́bá parọ́ ẹjẹ́ àyíwò bí ẹnìkan ni yóò jẹyàn rẹ̀ ń sùn já àbúsùfíà ní ìnàbúsùfíà lùfin ni lẹ́wùlẹ̀ àyà ẹnu kankan tí ò jẹ parọ́njọ́ náà ni pé kó wá dìjọ́ kan fọ́rọ̀ òdélẹ̀ ẹnìkan náà àwọn tẹ́lẹ̀ ìṣojú ọmọ wa gẹ̀ẹ́ rágbẹ̀ẹ́ pàwọn tí ní ìbá wà ní ìṣàmójó ní ìdí ìrágìlù bí wọ́n gbà nẹ́bí ìrọ́là wọn náà pàjọ́ àwọ̀ ọmọ kí wúrọ́ ọmọ kí wúrọ́ ọmọ fi rọ́gbìjà àpáà inna lillahi wa inna ilayhi raji'un kí n tó mẹ́nu kó lórí ìtàn yìí ẹ̀kọ́ pọ̀ ń bẹ̀ tààkọ̀ lórí ọ̀rọ̀ ọ̀hún òdodo yìí ní pàtàkì jùlọ ìrájúlù wá ń bí àdísù tó gùn ní o nǹkan mẹ́nu bí dáa nílò ń bẹ̀ ní o ẹlọ rí àwọn àpá ẹlọ kéṣọ̀ orí buhari dáadáa ẹni ọba ni ọmọ kẹ buhari fẹ́ kó bọ́ ọba yọ buhari kó sí islamu máa hẹ̀rákìlù wá ń bí àbú sùfíà ní béèrè ní béèrè ní béèrè inú béèrè tó bí àbú sùfíà nùjọ́ náà ní pé ọkùnrin yìí akóntùn tàtàhìmúnàhù bilkẹ́rìbí kọ́blá ẹ̀yẹkúlẹ̀mọ̀kọ́ ó ti bí láwọn béèrè kan sáájú ti bí ń wá dójúgbọ́n ní kẹgbọ́ kó tó dìde ń jọ́ka tó tó máa pé ọlọ́run ránṣẹ́ sí òun ìgẹ́ gbúrò rọ́lọ́rọ̀ ẹ̀rí tẹ́lẹ̀ Abu Sufyan lóhun ẹ̀lá ọ̀pàrọ̀ ní sallallahu alaihi wasallam kọ́dà bá ti ń jà tóhun náà ọ̀pà irọ́ ní ẹ̀mí wọ́n lè bí ní wọ́n lè bí ń bèèrè báhùn pé sí wọn ọ̀pàrọ̀ ní hmm? bẹ́ẹ̀ mẹ́jà wá jìnà Umar bin Abdulaziz radiyallahu anhu náà wọn ọ̀gá wa wa in bẹnu tàrífì umar bin abdulaziz umar bin abdulaziz ni makazibtu mundu an shadartu azri injọ tí mo ti maso kòtò mi dé ìparọ́rí ìyẹn ni pé injọ tí mo ti gbọ́n umar bin abdulaziz ń bẹ́ lámà àárò bá bí tíọ́rì kan tí ò ní practical àwọn ní wo bí ọ̀rọ̀ wá ti wọ́ ọlọ́run bá wá tó tí ọ̀rọ̀ wá di <laughs> ìrọ́dí dáàbí yẹgẹ̀ ìrákìlù ní ìgbàtí ìrákìlù bí gbogbo àwọn ìbéèrè ìtàn ìrákìlù náà ni wọ́n rìpíjì àwọn ìbéèrè pé mo bí ọ báyìí in tó wí nì mo ọ bá pé sọ mo bí pé yìí kó tó dìde ń jọ kan kó tó wá pé ọlọ́run ń bá òun sọ̀rọ̀ ọlọ́run rán òun sẹ́ èsì tó fún mi ní pé kọ̀ parọ́ rí onífà alimtu annahu fa'alimtu annahu lam yakun liyadari kadhiba ala Allah wa yakdhiba ala an-nas ní tí mo fẹ́ gbámú nù tí mo bí ọ̀hún ni pé ẹni tí ọ̀ lè parọ́ mọ́ lọ́hun kò ní parọ́ mẹ́yàn <laughs> oh sorry akisu ni uh, eh, lam yakun li yadhar al kadhiba ala an nas wa yaqlibu ala allah naam bi abu sufyan bi rakilu ti winjo hun ipe nti mo fe pick nbe ni pe eni aya oko lati paro meyan mẹ́jẹ̀ẹ́gbẹ́ àkòléláyà kọparọ́ mọ́lọ̀ ẹ̀wọ̀ hekima àbúsùfíànà ọmọ ń kàn dáhùn béèrè ó sì níbi tí ìrákìlù ń lọ jẹ́ sí kọparọ́ mẹ́jẹ̀ẹ́gbẹ́ rẹ̀ rí ní kọparọ́ rí ìgbé parọ́ mẹ́yàn à òdòdó lélẹ́yìn òǹsọ bọ́bá lọ́lọ́run ránṣẹ́ sí wọn ẹnìkan ò ní mọ́láyà àti parọ́ káyọ̀ wá kò ó sì pé ta lókùjọ́ mọ́ parọ́ mẹ́ ọlọ́run ẹjẹ́ àti àkàsí rẹ̀ lónìí ọpósìtì rẹ̀ reverse ẹ̀yìn náà dáhùn gbéyàn bá ń parọ́ mọ́lọ́run yọ́ parọ́ mẹ́yàn àbí òní pa ìtọ́ jẹ́ náà nù ìrákìlù òun se se bá dù pé bẹ́bá ní ọ̀parọ́ mẹ́yàn rí dẹ́fídẹ́jẹ́ kò ní parọ́ mọ́lọ́run nàtíjà rẹ̀ ní pé ẹni tí ń bá ti ń parọ́ mọ́lọ́run tó bá parọ́ mẹ́yàn mẹ́jọ jọyìn lójú gbogbo ẹni tí ń bá ń parọ́ mọ́lọ̀ ìtọ́lọ̀wò mi ń kó wí bọ́bá parọ́ mẹ́yìn kí ni kí ni ìjọjú ń bẹ̀ máa ẹ̀mọ́yẹ ni ọkàn káńtà tí wọ́n ń gbé lórí mọ́hùn máwùn jẹ́ ń mọ́lọ̀ lónìí ta na ẹwà rẹ̀ tí gbẹ̀rẹ̀ níbẹ̀ ẹgbò yóò sóòtọ́ fún yóò sọ tó ń pẹ̀ ẹ̀dẹ́ẹ̀dẹ́ ah, ẹgbàgbé rẹ̀ gbogbo ẹni àyà bá kú gbogbo ẹni àyà bá kò sẹ́ tí ń bá fi ń láyà tí ń parọ́ mọ́lọ́run tó parọ́ mẹ́dọ̀ ọlọ́run ara hikima tààrí inú hadisa àbí sofiyanu mọ́ wá bá pẹ̀lú ìwà mú ní inú ọ̀nà táwọn èèyàn ń gba parọ́ mọ́lọ́run èmi kí al'imam ibn al-qayyim rahimahullah agbafa ibn al-qayyim ló se tíra ńláńlá tí wọ́n pè ní ìlàmùlùwàkìrín arọ́bìláàdàmì anábi láwọn gan mú báyírò sorry ibn al-qayyim láwọn gan bí gbà wọ́n mú báyírò wọ́n sì ń sáìn ibn qayyim ni gbogbo ẹni tí máa ń pé kọ́ọ̀lọ̀ lọ ọlọ́run bí báyìí kọ́ọ̀lọ̀ muhammadu kọ́ọ̀lọ̀ rasulullah anabi bí báyìí ìyẹn ni pé tó dòkó ti ń se fátíwá fún yí ń pẹ̀ ẹ̀sẹ̀ bí ìgbà tí ń buwọ́ lùwé ló pọ̀ ta ní ló pọ̀ ọlọ́run ìjọ bá ti sá ìtọ́lọ́wọ̀n ọ̀bẹ́ kí ọ sáyìn kí ló se hun ọparọmọlọ́hun torí bàbá ń sọ̀rọ̀ ọ̀wọ́n òdodo ọ̀rọ̀ ọ̀wọ́n òdodo sọ̀rọ̀ eré títí nìkan ìbẹ̀ ń lè kéwù ìbẹ̀ mẹ́sálásí ìbẹ̀ lágbò òṣèlú ìbẹ̀ yunifásitì gbogbo wà nàìjíríà lọ́dọ̀ sí ọwọ́ kí inú ọ̀nà tíyàn fi parọ́ mọ́lọ́un bàbá ẹ̀ gbogbo ẹni tí ń fi ẹ̀gbẹ́ sí é yọ́ da ọ̀dá mọ́ lọ ìrìn gbẹlẹ́sẹ̀ rẹ kò sí ọ̀n parọ́ mọ́lọ́un ní sọ́lọ̀ ló wí fún ọbẹ́ gbogbo ẹni tí ń ṣe ìdìáwó ẹlìmẹ̀lẹ̀kẹ̀ẹ́ ọlọ́ni ẹ̀pà yíò ti fẹ́ mi wà ń dà hó mafáàdì fẹ́lẹ̀bẹ̀ láyà àdámù ha ìlà ọlọ́ni gbogbo tí ó sẹlẹ̀ ẹnìkan ọmọ ìmẹ́ mọ́ ma gbogbo ẹni ọba lóhun mọ́ òkúrọ́ ni torí náà àbúsòfíà ìrákìlù tó ń wí ni pé ẹni jẹ́ ọ̀parọ́ mẹ́ẹ̀yàn ẹgbàgbé ẹ̀ èyí táwà mú ń bẹ̀ ní pé ajẹ́gbẹ́rẹ́ ní ọba láyà tí ń parọ́ mọ́lọ́run ìrọ̀run ní kọ́ parọ́ mẹ́yàn ara bí ànáwò ti kọ́kọ́ bá wá jù nílẹ̀ yorùbá yìí ní nàìjíríà nìyẹn ó yàtọ̀ lọ́pọ̀lọpọ̀ àwọn wa tí wọ́n tún sáájú wa ni wọ́n kúnlẹ̀ yìí èmi ọmọ wọ́n lè ní kọ́ àpé wọ́n pé àmọ́ kí wọ́n mọ̀ pé àmì abáwíbí ó lè mẹ́rí bẹ́ o wà láì nàìjíríà rí ẹ̀bí tí ó àpé máa súnmù làwọn náà o àpé wọn ẹ̀wọ̀n ní ìṣẹ́ lọ́wọ́ o àmọ́ nù tí ẹ̀ lè bá lọ́dọ̀ tí wọ́n gábá ní àpá lè yàn ẹ́ láàpá ọmọ ákàsí lọ́fẹ́ jẹ́bi àwá ń gbé kọ́dà ń parọ́ kí wà sí ọba àtọ́ta ẹ̀jẹ̀ àgbálàbùmọ́mí ẹ̀lẹ́ tún rẹ́ mi létí pẹ̀lú kòràfà ti mọ́ wà ń bì kan jọ kan ìwọ̀n rédíò kan ń ta sí mi létí wọ́n ń plé níjọ jẹ́mọ́